nínú ọ̀rọ̀ tó fi gba àwọn jọ̀mọ́ mùsùlùmí níyànjú ìmáàmù àgbà àwùjọ mùsùlùmí ti Òwu níbi ètò ìrùnyídì wọn tó wáyé ní ìta ìyálòde Alhaji Sulaiman Kẹ́hìndé rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti sọra wọn di ọ̀tun fún iṣẹ́ Ọlọ́run àti sísìn àwọn ọmọ ènìyàn nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ léyìí tí ìmáàmù àgbà ti jọmọ́ àwọn mùsùlùmí ti Nawaudeen ìmáàmù Yunus Kẹ́hìndé ni ó sọ̀rọ̀ ìdí tí àwọn ènìyàn fi gbọ́dọ̀ yẹra fún àwọn ìwà ẹ̀ṣẹ̀ kí wọ́n sì dojúkọ ọ̀nà Ọlọ́run fún àgbọ̀ngbẹ àwọn ìbùkún bákan náà ni àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n darí ti jọ̀mọ́ àwọn mùsùlùmí ti ìlú gbàgùrà níbi ìrun yídì wọn tòní àti àwọn mùsùlùmí tó wà ní láfẹnwá ni gbogbo wọn ti rọ àwọn ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá láti máa ṣe rere ní gbogbo ìgbà fún àwọn ará pàápàá àwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ kí wọ́n sì ní lọ́kàn wípé ọlọ́run ọba allah nìkan ni ó ń san ní lẹ́san-án rẹ̀. sami allahu liman hamida. rabbana. àwọn òjíṣẹ́ ọlọ́run yìí wá pohùnpò gba àdúrà fún àṣeyọrí ìjọba tí a ti ṣẹ̀ gbé kalẹ̀ ní ìjọba àpapọ̀ àti ní àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo Yẹ̀mí Dalẹ́mọ̀ ló jábọ̀ ìròyìn